ẹ kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ àṣù ìjìnlẹ̀ nípa àlá lílá àti ọ̀nà àbáyọ orúkọ mi ní Abdulaziz ti máa ń sọ ìtumọ̀ àlá mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kí onílé mo kí àlejò àlá tí fẹ́ sọ ìtumọ̀ ìdídé àkókò yìí kò ní í ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ní í ṣe pẹ̀lú àwọn certain people tó ṣe wípé bí wọ́n ti kó ọ̀rọ̀ tí wọ́n kó jọ bí wọ́n ti dẹni ọlá bí wọ́n ti dolókìkí bí wọ́n ṣe dẹni òkè. Okay lẹ́mìí tí wọ́n fún ara wọn ní ìkọ̀kọ̀ wọn wọ́n mọ̀ wípé àwọn rìn àwọn ìrìn àjò kan tí ó sì bá òfin tọ́lọ́run kí àwọn látà ń sọ̀rọ̀ èyí tó dé yálà kọ́ńtrátì ló ń gbà tó gba kọ́ńtrátì tí ò execute ẹ̀ tó dẹ̀ ti gbowó tàbí ó jẹ́ àwọn kan tó máa ń ṣiṣẹ́ orí afẹ́fẹ́ ó ti yí àwọn èèyàn tó ń gbọ́ tó jàjà sí pé gbogbo ohun tí ó ṣokùnfà ipò tó wà lónìí tó fi lówó tó fi dẹni ọlà tó fi dolókìkí ìrìn àjò yìí ní kọ̀ọ̀kọ́ tiẹ̀ náà fúnra ara ẹ̀ ó mọ̀ pé kò bá ohun tọ́lọ́run bá mi fẹ́ mu tó o bá láàlá yìí máa kó níbi táwọn yóò máa sọ pé tó o bá láàlá má lọ bẹ́ẹ̀ nìkan má lọ ṣe kinní kan bí bẹ́ẹ̀ kọ́ ó padà máa fi alápìtàn ni ọlọ́run má jò ṣẹlẹ̀ sí gbogbo wa tó o bá láàlá wípé o wà níbì kan ìjì wa ń jà ìjì wá fẹ́ ó fẹ́ ó fẹ́ ogun tá à ń pè ní ìdọ̀tí bóyá ewé ni àbí ó wá fẹ́ ó fẹ́ lù ẹ́ tó bá tají sáyé tó bá lọ bá èèyàn kan tó ń wá solution sí tó bá ti rí pé ìrìnàjò tí wọ́n yóò fẹ́ tètè mọ́ kò fẹ́ tètè bá ohun tó ń sọ mu tètè jìnnà síbẹ̀ kó wá solution sánúdá play sánúdá alternative mi bíbẹ́ ẹ̀kọ́ gbogbo ohun tó ní tó kójọ ní látara ìrìnàjò tó rìn iná ní òkú dànù ọlọ́run má fi ṣe àdánwò fún wa tí èèyàn bá ṣe kò ń gẹ irúfẹ́ àlá tá à ń sọ yìí tí ìjìjà àtàkùn fẹ́ tó wá fẹ́ nǹkan kan tó fẹ́ lu onítọ̀hún méjì ni àkọ́kọ́ ó ṣeé ṣe kó ṣokùnfà kí ẹnìyẹn dùbúlẹ̀ àìsàn kó sì jásí pé gbogbo ohun tó kó jọ látòkèdélẹ̀ ni wọ́n tà tóun ti bẹ́ẹ̀ àìsàn yìí lè má lọ ẹlẹ́kejì ń bẹ nǹkan kan lè má ṣe ó lè nídìí owó.